lójúkọ new railway wà lólódó ìdí ìrókò phase three olúyọ̀lé extension ẹlẹ́bù phase four ní nbẹ̀ní pàyàlé lẹ́bàá poli ìbàdàn phase five wà ní mẹ́lẹ̀ lọ́nà mọ́níyà gbogbo ọ̀nà lọ́jà sí amitẹ̀ adégbàyí bus stop opposite obat building ìbàdàn tàbí olúyọ̀lé fish company ring road ìbàdàn zero eight zero three six one three eight three zero eight amitech real estate and property management ẹ jẹ́ bó falafolo. bàbá mi jẹ́ kí àwọn ọmọ bá ròde ó ní lọ́rí. Dèlédèlé ó ní lọ́rí yóò máa bá ẹ lọ. Dèlé ó ní lọ́rí yóò máa bá ẹ lọ yá bá mi pàlùdà mo tún ti dé lógìdè hánrán hánrán hánrán pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí. Eh, pákáleke ìlú. ìtùnú wọn fẹ́ dẹ̀dẹ̀ wẹ̀rẹ̀ orin. ṣé mo rán ọ síbi lé. gbàyàngbà pẹ̀lú gbẹ̀gàlà wa youtube yẹn síbẹ̀ báyìí o youtube orí youtube la wà lọ́wọ́lọ́wọ́ yìí bí bá jẹ́ ń fa ọgbàdo ọmọ àti nǹkan fa nǹkan lé lórí gbé ọkẹ́. ohun tí mò ń bá bọ̀ Adégbóyèga Ìyẹ̀rò àwọn ọmọ wọ̀nyí ti fògo wọn tàfàlà. bí báwo bàbá àgbà. wọ́n ti fògo wọn tàfàlà. Hmm. ọmọ tí yóò gbẹ̀kọ́ láti inú ilé kéwú hmm. tó gbẹ̀kọ́ tí ò gbà hmm. kò gbà nínú ilé ìjọsìn ọgbẹ̀kọ́ wọn kọ kò gbà ah. kò gbẹ́kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ọgbẹ̀kọ́ ah. lọ́dọ̀ àwọn kò gbà ó dénú gbòòrò ayé bóun ló sọ bàbá àṣẹ gbáyé o. kò ní mọ̀. youtube ni kò lọ wọ́n dùn yàn gbàyàngbà pẹ̀lú Gbénga Lawal youtube ẹ lọ be ó clean ó clear jù. ṣe ti ń gbáradì fẹ́bùn jẹ. Alhaji olóyè mú fún abọ́ndẹ́mu fi taratara kí ọ̀hún. Gbénga Ìyẹ̀rú ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ̀yin ọmọkùnrin wọ̀nyí ẹ̀ ń fògo yín tàfàlà. Bangbọ́lá o. Mo ń gbọ́ bàbá àgbà sẹ́wọ̀n yẹtadé. ìyàwó kí o. masanu lakibo. Hmm. ọ̀ ń fọ lẹ́rán pọ̀. Hmm. ọ̀rọ̀ náà ó. ọgbà ọgbà ọgbà ọgbà. ǹ débẹ̀ mọ̀ hmm. ń bẹ́lẹ̀gbẹ́ lọ́ni. ọmọ tí ọ̀gbẹ́ kọ́ òbí láti kékeré. ọmọ tí ọ̀gbẹ́ kọ́ kéwù láti kékeré ọmọ tí ọgbẹ kọ bíbélì láti kékeré ah. tí kàn ń rìn nù òfurufú jáde Ọlọ́run o bá wọnú ayé báwo ni ó ṣe lo ayé. kò lè mọ̀ ah. kò lè mọ̀. kò lè mọ̀. kb ní wo road mo kí ọ kí ọ àmúgbádùn ẹ. yánú rẹ nítorí òtítọ́ rẹ nítorí gbẹ. àwọn ẹ̀yà kan wà nígboro bá ń palùdà orí olórí ni wọ́n ń lò ah, ọ̀pọ̀ ọlọ́mọ ni wọ́n ń lò ah, iṣẹ́ oníṣẹ́ ni wọ́n ń jẹ ah, kádàrá oníkádàrá ń lò èmi ò lẹ́yìn ọ̀dọ́ ṣe mọ̀ wọ́n ẹgbẹ́kọ̀ òbí. Ah! má gbé kó ń bẹ̀ lágẹ̀lúlà wa mọ̀ ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni n ó forí ẹ̀ sọ́bì kan. bẹ́ẹ̀ni. thank you orí ọmọbìnrin tó dáa tó rẹwà nígboro ara rẹ̀ ń dẹ́bi kọ̀lọ́ ń òun ní kọ́kọ́ ṣẹ́jú sí ọ wọn náà ṣẹ́jú wẹ́kíwẹ́kí òun ń ṣẹ́jú wẹ́kíwẹ́kí níjọ́ kan náà tó o sì rọmọ náà lẹ́sẹ̀ wọnú ilé lẹ́sẹ̀ bára yín ṣe pọ̀ ọmọ dáràn o. adégbòyega ìyẹ̀rú ìyẹn burú afájá àlọ́ àṣejù bàbá ojú ọmọ mi ń bẹ̀ oníṣẹ́ rẹ̀ lọ ó sì ń gbádùn níwọ̀nba ṣùgbọ́n olójú kò mú ọ lọ ah. wọn ò kọ́ lẹ́kọ̀ọ́ hmm. wọ́n sì kọ́ lẹ́kọ̀ọ́ hmm. òun ni ò gbà hmm. ọ̀kúndùn ó wá fẹ́ bà jẹ́ ah. àwọn obìnrin tó ti tó tán tí wọ́n wá ni wọ́n lò. Ah obìnrin tó ti tó tán tí ń wẹ́ni wọ́n èso wò mm. oh. obìnrin tó ti tó tán tí ń fi wọ́n ẹni tí wọ́n fàyà kínyà pẹ̀lú wọn ah. tí wọ́n ṣe ògo rẹ̀ láwù. kàbíyèsí ọlá láwù. láwù eh, ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ ń fògo yín tàfàlà. Ah. ẹ ṣọ́ra ẹ jáwọ́. nínú ọdún tá a wà yìí ká má pọ̀ fọ́ nínú ọdún tá a wà yìí ká má tẹ̀lé ká má jíṣẹ́ ní ọ̀rẹ́. èmi mọ lọ́gágá rèé ẹ̀kọ́ ọmọ yín o wọ́n lè bá a fún yín ní gbogbo ọmọ tó bá ti lọ́kànjúà tó bá ní ọ̀kànjúà ẹ̀ bá wọn wí kéke o ọmọ tó bá lọ́kànjúà ẹ bá wọn wí kéke o ọmọ tó bá ní dẹ́ndẹ́n hmm. ẹ bá wọn wí kéke o ẹ bá bá wọn wí hmm. ní tí wọ́n dà mọ́ fẹ́ sọ yìí tí wọ́n dà lọ́la fẹ́ sọ yìí. ló ń pàdé obìnrin kan màmá yẹn mà like mi o ọjọ́ orí wọn rèé o ọjọ́ orí màmá tó ló like n fifty five sixty ni ọmọ tó ní màmá like twenty years of age ọlọ́fẹ́ràn àwọn kan pé màmá yìí ló lọ ó ní wọ ọmọ èmi mo ní fúláàtì máa bọ̀ bówó lè máa gbélé ah! ìtùnú mm-hmm. jọ́ọ̀sì máa bọ̀ bówó lè máa gbélé bangbọ́lá ò ní mm-hmm. jíjà mímu mm-hmm. kò sí wàhálà níná lílo kò sí wàhálà kò sùn wàhálà tó bá fẹ́ ni mo fọ̀ ẹ̀yìn tó fara mi dára lọ́la ah! ọmọ gbéra o ọlọ́fẹ́gbẹ́ yẹ ń ah! bò ó sì débẹ̀ ńkọ́ ibẹ̀ náà lọ́wọ́ wọn abilé rẹ̀ àwọn ẹgbẹ́ ẹni ta ni òun fẹ́ sìn uh-huh. pàdé ìyá aláàánú kan all ẹ̀ẹ́dẹ̀ fẹ́ẹ́ rí eléhùn mm. eh, ọ̀kúndùn máa ba nǹkan jẹ́ ọ̀kúndùn ọ̀kúndùn àtọ̀kánjú àmà ba nǹkan jẹ́ bọ́mọ rẹ bá ti ń sọ̀kánjú à mm. tẹ́lẹ̀ yín jẹ́ yín mm. ti ń sẹ́jú pẹ́pẹ́ tọ́nẹ́dòdò ń jẹ tó ti ń panu tó tẹ́lẹ̀wà ń jẹ wà tó bèjè jẹ́ tó ló ń jẹ́ jẹ́ ń jẹ tán tó gbẹ́ kó ọ̀kánjú àti bọ́bá dọjọ́ iwájú ní tí ó yà lábẹ́ sọ musician ni wọ́n jẹ́. Hmm. gbọ́lá o olúwa ṣeun ọmọ tó ka ìwé tó ka ìwé tó ka ìwé tó ka ìwé dójú àmì ọgbà dìgírì kódà ńgbà tí wọ́n lọ rẹ̀ ṣe ẹ̀yẹ fún un gbogbo ayé ní pariwo pé ọmọ ológo rẹ̀ bó ṣe àmọ̀wé tó ìwé nìkan lọ́mọ kọ̀lẹ́kọ̀lẹ́ ọ̀fẹ́ màmá o mo jọ ń yí ah! ń gbádùn lọ ah! ẹ tẹ́ ẹ dò ní yìí mm. èyí iṣẹ́ kò rí ah! kò tí ẹ jọ yẹn mọ́. òfìfo. o ti wà ní òfìfo. Hmm. wọ́n ti sọ di kàràfo. kàràfo ṣẹ́gun sí báyìí pé máa bọ̀. Hmm. máa bọ̀. àwọn ọ̀dọ́ ọ̀fẹ́ ìgbádùn nìkan náà fẹ́ ọ̀fẹ́ ah. gbẹ̀rẹ̀ hmm. olórí ìyá ìyájọ bẹ̀rẹ̀. mo lè ti mo lè Akinto ẹ̀bùn oúnjẹ ọdún nípasẹ̀ àwọn Ìbàdàn Descendant Union l'Amẹ́ríkà mo fẹ́ fi lè mo fẹ́ fi tì síbi kan ni obìnrin náà tó pé nínú ìrìn àjò ayé rẹ láyé eh, àwọn ọkùnrin tó ti ní tán lọ wá káàkiri ọwọ́ ah! sọ màá lórí ẹni ah! màá jẹ́ máa yẹ pa ah! màá jẹ́ délẹ̀ kí n tó ìmí nínú yín ti bímọ kan mm-hmm. ó lọ fi sọ́dọ̀ ìyá ẹ̀ mi bí méjì. òfìsọ́ dò bìrì. after two ni. ó yẹsẹ̀ wá ń ṣe sisi. ń pè é single mother. ń bò ó sì jẹ́ pàfọ́jú ní gbogbo ọkùnrin. ṣé bá ti tí wọ́n jẹ wọ́n máa rájú wọn mọ̀ mọ̀ mọ̀ mọ̀. ṣàánú yín mà ní o. sọọmọ nu wọn sọọmọ ìrìnàjò ayé wọn ẹ wá fẹlẹ ayé fún bí ọ̀sẹ̀ kan kì í tọ́sẹ̀ méjì kan ó ti sọ di bàbá ó ah! ti sọ di ìyá ó ah! ti sọ di gbogbo bùkátà ayé hmm. gbogbo ó ti sọra rẹ nù pátápátá kàbíyèsí rẹ ni bẹ́ẹ̀ hmm. sọ ọba délé sọ lọ́mọ ńlẹ̀ sọ ọba délé sọ níyàwó ńlẹ iṣẹ́ ẹ̀ sì là á kàyè ẹni tẹ́ ẹ fẹ́ lọ rè é fẹ́ yìí àwọn bàbá wa ń jọ ọmọ tíra o wọ́n ní ẹ jẹ́ ká wádìí wò ká máa lé tó àwọn ti wá mọ irú ẹbí rẹ ká sì mọ irú àìsàn tí ń ṣe wọn kò sí ìyàn mọ o owó nìkan lórí tó fi fẹ bóyá wòlé nira wọn ọmọ bóyá dánidání ni ọmọ bóyá wọn ni ọmọ tí o bá tiẹ̀ tún jẹ́ nù ẹni ẹ lè jẹ́ pọ́fẹ́rì ni o pàṣípààrọ̀. n ọba ṣe tuba tí o ṣe tán ní ọba tí ọ̀dà àgbo. ọba di kò fún. àìmọye irú wọn tó pọ̀ nígboro kábíyèsí ọ̀nà mọ̀lẹ́ ẹ̀ tí ẹ̀ ń fẹ́ wọn ò ìyàwó ẹ̀ tí ẹ̀ ń kúrò pọ̀ lọ́mọ ṣùgbọ́n wọn mọ owó rẹ̀ tó ìpowó lọ́n fẹ́ hmm. lára ọkùnrin hmm. ó léwu ó léwu ó léwu púpọ̀ gbogbo ọkùnrin kọ́ ló dáa bẹ́ẹ̀ni gbogbo obìnrin náà kọ́ ló dáa kò jù bẹ́ẹ̀ lọ hmm. mo fẹ́ pẹ́ bùn. ṣèdá bẹ̀rẹ̀ ní èlà kì tọ́ o kó má sí ohun tó kọ̀rọ̀ tó lọ ọkọ báyọ̀ ti láǹfààní àti pè lórí ètò ó ti jẹ̀bùn èmi ṣùgbọ́n ó wù mí dáadáa pé àwọn tó jẹ́ private teachers hmm. ọkùnrin private ìsórí ètò ló ti wọlé èyàn dúró bá wọn hmm. ẹlẹ́ẹ̀kejì hmm. ó ní àwọn opó ẹ̀ ń bá jókòó kò níyan àwọn tí wọ́n ní afúnni nǹkan àwọn tó ń ránṣẹ́ tí wọ́n ní àṣemọ́ nípa bẹ́ẹ̀ tó bá ti ráàyè wọlé a lè sáwẹ́wà o àwẹ́wà tá a ṣe òdì ẹ̀bùn rẹ lọ́wọ́ bá mi tú ojú òpó yẹn sílẹ̀ láàmì tí ojú òpó yẹn sílẹ̀ ẹ̀bùn wà nílẹ̀ láti Amẹ́ríkà ẹ̀bùn dẹ̀ wà láti ọ̀dọ̀ FM dry cleaning services ẹ̀ fún àwọn èèyàn dry cleaning laundry and eh, courier services ẹ̀ nọ́mbà tí a pè sí tó bá ti ń wọlé ẹ̀ dákun Lágelú yìí <clears throat> kó láti àárọ̀ ní ẹ̀ wà kó mọ́ dáṣẹ́ rí àfọ̀n Hmm. hello. Uh, uh, hello. ẹ káàárọ̀ àbí ẹ káàsán àbí ẹ ká lẹ́mbó lẹ́tí ń pè é ta ló ń sọ̀rọ̀ ìgbọ́ra lẹ́tí ń pè é ṣe opó ni yín ni. àwọn ẹjọ́ kó private teacher ni mí o. private teacher ṣé wàá lè wá gbàtà fẹ́ fún yín. bí ah. kíni yẹn sà. gaari ìrẹsì ẹ̀wà kóńgò mẹ́rin mẹ́rin mẹ́rin lápapọ̀ sójú kan. kóńgò mẹ́rin mẹ́rin. bẹ́ẹ̀ni. ṣé ṣé mo jẹ̀ náà yẹn wá lọ́la. ẹ lè ràn yẹn gbé sókè. ọ̀gá ọlọ́run ọmọ bàbá ìlà òkú ẹ̀rọ. ìbéèrè mi kọ́ jẹ̀bùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni a máa ń padà ń jọ́ mẹ́jọ nǹkan nǹkan mi lè wọ̀n. hello ta ló wà ń bẹ̀. èmi ni o asima sakaria. mo lẹ ti ń pè. ọlọ́run kẹ́mi ni sà. lẹ ti ń pè opó ni yín ni àbí private school teacher. opó ni mi sà. ọmọ àwọn ọmọ yín kọ́. àwọn ọmọ mi wo sí dáradì sì níjọ ọmọ méjì lọ. Hmm. ọdún kelóore ọdún tọkọ yín ti kú. five five ń jọ yàrá àdúrà. ọdún ọdún kẹsàn-án. ah bó lẹ ṣe wà manage. ẹ̀ka ọwọ́ ọlọ́run náà ni o hmm. mọ́ mọ́ kiri. tá a bá fi ń ẹ̀ nígbà kéèyàn lọ san owó padà ìyẹ̀sùn tẹ́lẹ́tọ́rẹ́ tó bá iná fi ń jẹun. ẹ máa bọ̀ ẹ wá gba kóńgò gàárì mẹ́rin ẹ wá gba kóńgò ẹ̀wà mẹ́rin ẹ wá gba ìrẹsì tí wọ́n ti dì méjì láti e, Ìbàdàn Union tó wà ní Amẹ́ríkà gbé sókè kí lorúkọ yín o. Sàkáríà Sàkáríà. fat ewola. E, e, ta ni wàá jẹ́ mu ìbátẹ́ kọ́ dákọ́. irọ́ ọmọ mi ní jẹ́rọ. ẹ ah, má wọrí máa bọ̀ wá gbẹ̀bùn rẹ máa bọ̀ báyìí o lágẹ̀lú ni ọmọ àbọ̀ lẹ́lẹ́lẹ́ ní òkè. Eh, nọ́mbà tẹ pèsè zero nine zero two three six nine nine six six four ìfẹ́ gbà yín lákòókò alàgbà wà lójú òpó báyìí mú fún abúndẹ ẹ jọ ẹ orí ètò làwà ẹ fẹ́ bá a sọ̀rọ̀ ta ló wà mẹ́. à ń gbọ́ yín o. hello. orí ètò làwà sẹ́fẹ́ abẹ́fẹ́ gbẹ̀bùn. orí ètò làwà. ní two thousand. àwọn opó mẹ́wàá two two thousand. àbó ló sá kan ala ní ìsẹ̀ lórí ètò. olóyè mufuta Abunde. connect one. connect to àwọn náà ni tí wà ní mọ́kọ́lá ẹ̀yọ́ ta ló wà mẹ́ ẹ̀ lọ. fọlá ṣadé advance. mi gbọ́ yín. fọlá láti opó bọ̀ wá gba two thousand abóńdẹ kó wá gba kóńgò ìrẹsì méjì mẹ́rin ni o kóńgò sachet méjì two thousand ní club. Eh, máa bọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ máa bọ̀ ńlágelu máa bọ̀ ńlágelu máa bọ̀ ńlágelu gbé òkè. kọ́lá sọ fún àdá sí ilé o. ẹ̀yin ta ló wà lójú òpó ẹ lọ. ẹ lọ ẹ dà sọ sáà. ẹ eh, ètò olè ń gbọ́ yìí. ètò mr gbóyèjà là wà níta. kí lorúkọ ètò. A! odùlùgbà odùlùgbà nìgbà. ọ̀ka ẹ̀ la ọba àmọ́ mọ̀ kankan máa bọ̀ wá gba kóńgò rẹ̀ kí lorúkọ yín. adédọ̀kọ̀ adékọ̀jí. níbo lẹ ti ń pè. láti ọlọ́run ṣògo. are you a private teacher. yes sir yes id card rẹ bọ ẹ gba kóńgò gaari mẹ́rin ìrẹsì tí ti dì í bẹ̀ méjì pẹ̀lú kóńgò méjì àti two thousand naira abóńdẹ má bọ má bọ tó bá jẹ́ pé ìwọ lọ yan gbogbo àwọn èèyàn ẹ tó yàn mí náà sáyé ọlọ́run ọba mi rọ̀ mí lọ́rọ̀ gbogbo wọn tá a bá fún lẹ́bùn lónìí olúwa sọ dẹ́ntàn náà máa fún yàn lẹ́bùn lọ́jọ́ ọ̀la gbé òkè gbé òkè. tó bá ṣe pé wọ́n ló dá mi wá sáyé tó bá ṣe pé wọ́n ló pè mí wá sáyé. hello ta ló wà ń bẹ̀. hello. hello ta ni yẹn orúkọ mi ni mutim láti ọ̀ní àjò. are you a private teacher. no sir. ẹ gbé sókè. ènìyàn tó kọjú ayọmọ ẹ dá lé. àwọn èèyàn tí wọ́n nílò nǹkan kan ńlá fẹ́ fún ẹ lóòótọ́ ló wà ń bẹ̀. alẹ́ ìṣó láti bò. láti bò. bóde. bóde. are you a private teacher. Uh, center point níbi àrẹrẹ. àní ṣe private teacher ni ọ. private teacher ni. ẹ eh, ṣe bí id card wà lọ́wọ́ rẹ. àwọn wa id card ní school. Eh, ọwọ́ ìyá ti mọ̀ pé ọlọ́pàá wọn náà mọ̀ pé ó ṣe ń wí ń kọ́ lẹ́nu. Hmm, bá fún béèrè míì tó bá gbà ní pé lórí ètò ó rìn dà. a kì í tẹni tó gbọ́n bí ẹni. ta ló wà ń bẹ̀. ọlá lẹ́rù àánú nípa. ẹ́. hello. mò ń gbọ́ yín ẹ náà di kàdí yín lọ́wọ́. bẹ́ẹ̀ni ẹgbẹ́ ọmọ àbàdàn tó rántí wá nàìjíríà àwọn kan wà nàìjíríà ara wọn èèyàn wà láti amẹ́ríkà ó sì wá ńlẹ̀ gbogbo bí tẹ́ ẹ bá wà láyé ilẹ̀ òní gbóná máa bọ̀ wá ó ti já ni bá àjà síbẹ̀ kọ́kọ́ ẹ̀. ọlá kóńgò gàárì mẹ́rin kóńgò ẹ̀wà ah. méjì kó o sì wá gba ìrẹsì tí wọ́n ti dì méjì kó wá tó gba two thousand abóńdẹ máa dẹ o máa dẹ o eh. ah, àwọn tó fún wa nìkan ni ẹ ṣàdúrà fún ah, wọn à ní ṣàìsàn ayé wọn ò ní bàjẹ́ wọn à ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ gbé sókè orin dà. wọ́n fà mí dìde kí n lè tètè mi wọ́n náà kí n ọ̀tọ̀dún àṣẹlùjẹ ọba rere ọba rere ọba ṣẹkọ̀ọ́nìlà kì í ṣe ọba rere ọba mílẹ̀. hello tá ń wà ń bẹ ẹ dákun kí ní ìpọ́n lé ayé yóò ní bàjẹ́ ẹ hello hello. ẹ̀ka àgbọ̀n. ta ni ẹ. hello. kí ló kọ yín. Mubarak Ismail. ṣé tíṣà lẹ́yìn. bẹ́ẹ̀ ni. àbọ̀pọ̀ ọkùnrin ní ni. tíṣà. tíṣà ṣé tíṣà ni ẹni ẹni nǹkan lọ́wọ́ tẹ́ fi gbà á ìyá mi máa wọlé ìyá mi máa wọlé ẹni tẹ́ fi gbà á máa bọ̀ wá gba kóńgò gàárì mẹ́rin kóńgò ẹ̀wà méjì àti sáṣẹ́ẹ̀tì tí wọ́n ti dì í bẹ̀ méjì pẹ̀lú two thousand abóńdẹ máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Okay sir, okay sir. Ìjọba ìfún ọ̀rọ̀ ìjọba olúwa yọ̀tọ̀yọ̀ láti wá wáyé ṣẹlẹ̀ mi. ẹ má jẹ nkẹrù ìlọlé wọn fún wa ní bẹyẹn dàpọ̀ mọ́tẹ́ olùyọ kàbùkù wájú ọlọ́run ọba mi ta ló wà ń bẹ́ẹ̀. ẹ lọ́wọ́. mi ò gbọ́ yín dáadáa. òkèlélá méjì dà. ń bọ́lẹ̀ tí ń pè yín. àtijọ́ rẹ̀ okòó mi sà. ṣé private school teacher ni yín. òpó ní màbọ̀ ọ̀hún lẹ́jọ́ kankan bí gba kóńgò gàárì mẹ́rin kóńgò ẹ̀wà méjì ìrẹsì tí wọ́n ti dì í méjì kó o sì wá gba two thousand naira bóńdẹ. Hmm. Ah, má báyìí má báyìí. ló ń pè ẹ má rárá ẹ kàn pé ó kọ ọmọ ní kan tó rẹ́rù mẹ́lẹ̀ yẹn nígbè lọ́lé ọdún lé akújọ́ mẹ́jọ. Adéníkì Samson. kíni tísà lẹ́yìn. Adéníkì bẹ́ẹ̀ ni. sẹ́yìn máa bọ̀ wulẹ̀ máa tó mú tó bá ń bọ̀ máa bọ̀ wá gba kóńgò mẹ́rin kóńgò ìrẹsì méjì tí a ti dì í kóńgò táwọn à ń bẹ. hello. hello. hello. nìyẹn o. ni ni ọkọ yín gbà ọlọkọ yín kú mà. ọdún kẹwàá. ṣe ṣé ìdílé ló dẹ̀ pé mo tó fi fìdí ẹ̀. ẹ pẹ̀lẹ́ mà ṣé ẹ lè yọjú ẹ lè yọjú wá gba ẹ̀bùn yín. ẹ máa bọ̀ ní ìsìn ẹ wá gba bá a ṣe ń fún wa náà ní kóńgò gàárì mẹ́rin kóńgò ẹ̀wà méjì sáṣẹ́ẹ̀tì rẹsì méjì tí a ti dì í bẹ̀ máa bọ̀ máa bọ̀ owó ọkọ̀ rẹ̀ two thousand abóńdé ní fún ọ abóńdé ní connect club phase one and two makola mẹ́ọ̀kẹ́. tí mo sì máa sun òkùnkùn ayé mi nígbà tí mo sọnù sáà kó lọ sínú òkùnkùn ayé. olùgbàlà náà fífẹ́ pè mí kí n wá jésù ló tọ́ máa lẹ̀ òkùnkùn ayé mi ìmọ̀lẹ̀ tó kọ̀ yọ. kébì. iworo Road KB Hotel Road hmm, wọ́n kíákíá ẹ send account number yín sí mi kí n fi ní ten thousand mi lè ráàyè tẹ́ nísìn láti látàpọ̀ omi kí n máa gbà padà gbogbo hmm, gbogbo bí n bá ráàyè tẹ́ sí n bá parí program máa send ta ló wà lójú òpó o. mi ni bẹ́ẹ̀ni sà. mama ẹ tó pe ní ìsìn kébì la máa ń pè é ó wà ń gbági ọlọ́run tó wá sànù rẹ̀ ọdún òtẹ́ẹ̀lì ilẹ̀ ọlọ́run jẹ́ kí iléeṣẹ́ wọn bàjẹ́ wọ́n ní fún two thousand ẹ̀sọ́ kóńgò mẹ́rin ó dẹ̀jì kóńgò gba ìrẹsì tá a mélòó ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ni mo ti hàn fún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

ẹ̀rọ òtá wà mẹ́. hello. ọjà ah. sọnù kutukutu ẹ o ti wọlé ẹ ẹ ló ma ẹ lẹ́hùn. o ẹ ká sọ ọba èmi tí mo wà ní òpó ni. kilo kí ti ká gbógun bẹ́ẹ̀ ni o. gbógun bọ̀ wá gbà rẹ̀ sí rẹ̀ wá gbà gàrí wá gbowó. ma bọ̀ mm, mm, e ah, ń bọ̀ ba ọlọ́run. wọ́n o! bá gbaa gbà ó. wọ́n mọ wà. ọmọ wo lẹ́ràn kí ló ẹ̀. káàdì ẹni káàdì ẹ o. mo ti gbọ́ yóò mú wá. ẹ ẹ a kò lè lọ ẹ má wọlé ire o. ọ kí ni kí n wá gbàdà. gaari ẹ màmá ìsá kí ni wá gbà ẹ má bà tẹ̀mí jẹ́ kí ni kí n wá gbà ẹ kóńgò kóńgò gaari mẹ́rin kóńgò kóńgò ẹ̀wà méjì ìrẹsì méjì ṣé bẹ́ẹ̀ trust ọmọdé fẹ́ rán a fún ní two thousand owó kb ní òkè. ọ̀nà lọ́wọ́ la kí yóò fi ti sáà wá ní ǹsọ ǹsọ tá à ń wà mẹ. ẹ pé tó. ó ẹ lẹ́hún. kẹ́mi ló sọ̀rọ̀ láti olúwo. olúwo ńlá àbí kékeré. olúwo ní agbẹ́dá. are you a private teacher. yes sir. that's all right. ẹ mú id card ní dání ẹ wá gbà bá a ṣe sọ fún wọn máa bọ̀. fọ́ọ̀mù tá a ṣẹ̀ gbà ni mo ní lọ́wọ́ o mi ò ní id card ni kílẹ̀ ní lọ. fọ́ọ̀mù tá a ṣẹ̀ gbà tá a fẹ́ fi ṣe ló wà lọ́wọ́. ẹ níṣẹ́ lọ́ọ̀lẹ̀ ń sọ fún mi àbọ̀ ní àbọ̀ tíṣẹ́ náà àwọn wá ọmọ tó fi ṣe ẹnu máa bọ̀ ìyá yìí ni ìwọ tó lówó tó bá wù ọ́ máa dín mú ìwọ tó ní owó yẹn tó bá wù ọ́ máa dínwó rẹ mú ìwọ tó lọ́rọ̀ tó bá wù di ọ̀rọ̀ rẹ mú ìwọ tó ní búrùjì tó bá wù ọ́ di búrùjì rẹ mú ìwọ tó ní gbogbo nǹkan tó jẹ́ pé ó jò kàkà bàtà ó sì rántí náà. tó jí ní ọjọ́ kan tó sì kó gbogbo ìyàwó bíi fọ́ọ̀tì jọ ó lè mi mo ní àwọn ìyàwó yìí èmi ni mo dẹ̀ ní àwọn ilé ó ní gbogbo oúnjẹ tó wà pátápátá ẹ gbogbo àká yẹn dànù ẹ gbogbo àká dànù tẹ ẹ tuntun kọ́ fún mi ẹ wá kó gbogbo oúnjẹ la ẹ̀mí rẹ̀ ń gbọ́dọ̀ jésù olùgbàlà ibi ṣe ń sọ orin rẹ̀ kí náà nù gbogbo ń taari ṣe ojú wọn á falataki lónà á ṣe làákà pé gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ iná gan bẹ́ẹ̀ni kò kíní kan bílíọ̀nù lọ́lọ́kọ́ ọwọ́ ya wèrè wá gbórí kan tá a ṣe wèrè wá lọ́mọ nàìjíríà wọ́n àrànjú ẹ̀ tí ń tí wọ́n ń bomi sí lọ́wọ́ tí tó ń fọwọ́ ra orí ẹ̀ ń bá dákú ẹ̀ fọwọ́ ra rí àtẹ̀tẹ̀ ẹjọ́ ń ṣe àkúkú mà kọ́ sànù wa àti gbọ́n kálukú níbi tá a dé sí ni ká máa lé ń tra ń dá sí wọ́n ń tún ọ̀run ṣe ni. ẹ mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi òun òpó lẹ́fì gbà kan má ṣe ń tiẹ̀ ọlọ́run ní pín ọ́npá àìsàn àgbà òní ṣe ọ́ kò sí kò sí òsè ní tọ́ sí ọ gbogbo ẹni tẹ́ bá mi dá sílẹ̀ ní ojú òní tìyàn o Ìbàdàn Descendant Union USA akin lọ́pọ̀lọpọ̀ lábẹ́ aláṣẹ wọn Olúbùnmi Àfọ̀njá MD MBA ẹ̀bùn yín rè é tán kò sí kò tún lè tán lónìí gan àti gbọ́dọ̀ pé kúrò tí ẹ̀ ń gbọ́ wà lẹ́ni ẹ̀yin lẹ́ni. jẹ́ ìgbà kan sí kí ìyàwó wọlé màmá mi ti wọ́n bí alájà ramutala ẹ̀wò mo tún ti orúkọ wọn kò tẹ̀ yé mi eh, alájà ọmọ káyìnlé eh, ta ló wà mẹ́. tọ́tà tọ́tà. ẹ lẹ́ o. àbò òwúrọ̀ jù. àwa nù. àwa náà fẹ́ gbẹ̀bù mi. Eh, ẹ máa gbà ẹ máa gbà bóun ni tí ń ti jẹ́ tẹ́ ẹ fẹ́ gbẹ̀bù. Ah, àmì rẹ̀ nìkan. ṣé ọkọ yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọkọ mi wà. ẹ hmm. eh, private teacher ni yín. ni kò ṣiṣẹ́ ṣé private teacher ni rárá o. Eh, ẹ máa gbẹ́bùn gbà o ẹ ẹ kóńgò mẹ́fà ẹ ẹ̀bùn ìrẹsì mẹ́fà ẹ ẹ̀bùn two thousand ẹ ẹ̀bùn kóńgò ìrẹsì eh, ẹ̀wà náà mẹ́fà tẹ́ ẹ bá gbà náà ni o ọyọkẹ rẹ Ó nítorí ijọ́ mi lọ́yọ̀ ké ìgbọ́n báyìí nà kàdà kàrẹ́ mama ẹ káàbọ̀ sórí ètò alájà. ẹ kú ètò <laughs> ẹ ẹ kú àtàárọ̀. mo kí yín ní gbogbo ti ń gbọ́ mi nílé lóko lẹ́yìn odi ní ìkànnì ninety six dot seven hmm. ní orí ètò ondun yùngbàyùngbà hmm. ní abala abílẹ̀ bá san hmm. orúkọ mi ni ambassador rọmọkẹ́ àyìndé aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ keromli gym and fitness center ẹ kú ètò. kò ní bàjẹ́ kẹ́tó dé mà mo máa ń pè ń tọ́ jẹ́ lógún lọ́rọ̀ àwọn ọ̀dọ́ mo dẹ̀ máa ń pè tó bá jẹ́ pé à ń sanwó kan fún yín ni à ń sọ pé owó kan là ń sanwó fún yín ẹ̀sìn tó ń wá àyè nínú àìsàn àyè wípé kí ògo orílẹ̀-èdè nàìjíríà tọ́jú àwọn ọ̀dọ́ wa kó má bàa bàjẹ́ kíní kan ni mo fẹ́ bí yín lẹ́nu mà kọ́lọ́run jẹ́ kí ẹ bá mi gbé dáadáa kalẹ̀ àwọn èèyàn ti bà ògo ọ̀la wọn jẹ́ àwọn tí wọn ò gbẹ̀kọ́ dáadáa lọ́dọ̀ òbí lọ́dọ̀ bàbá àtìyá ẹlòmíì kéwò ọkà kéwò ni kò mú kéwò kò mú lò ẹlòmíì gbọ́ nǹkan ṣọ́ọ̀ṣì kò mú lò ẹlòmíì gbọ́ tàgbàlagbà lọ́ọ̀dẹ kò mú kankan lò ń bẹ́ẹ̀ ọwọ́ adégboro kọ̀ mọ̀ wá hù mọ́ àwọn obìnrin yìí àmì àwọn ọkùnrin wa young young boys tí wọ́n ní aláàánú làwọn wá aláàánú mi làwọn wá táyé wọ́n sì ń bàjẹ́ nítorí owó tí wọ́n ń gbà lọ́dọ̀ àwọn bàbá àgbàlagbà dákun mọ́ sẹ́mi lẹ́yìn tí ó lo ògùn ẹlòmíì mọ́ tèmi torí gbogbo ọmọ mi ó sórí rẹ̀ láyé ni kí lẹ́fẹ̀ẹ́ sọ sílẹ̀ yìí tí mo bẹ́ẹ̀ bá ń dá sílẹ̀ nínú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò yìí hmm. bí ọ̀dẹ̀ kọ̀ọ̀kan ó ṣe tò tí ó ṣe lárinrin òní tí ó jẹ wá lógún lórí ètò yìí hmm ṣe rí à ń pe kinní kan ní misplacement of priority hmm. òun ló ń fa gbogbo tó ń ṣẹlẹ̀ yìí o Olódùmarè ṣe rí àwọn obìnrin kan wà àwọn obìnrin kan wà tó jẹ́ pé n tó yẹ wọ́n mójútó wọn ò ní mójútó wọ́n ní kinní kan ò lè bọ́ abẹ́rẹ́ àbí bí wọ́n ṣe mọ́ ń pòwé tó sókè ẹ̀yìn. ọlẹ́bọ̀kẹ́ ló kù. ṣé rí àwọn nǹkan kan tó yẹ kí wọ́n mójútó lára àwọn èwe wa nígbà tán bá sì wà ní kékeré hmm. tọmọ sí ṣẹ̀ṣẹ̀ ń yọ lójú ara ẹ mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n nílò ìtọ́jú àti ìdúróṣinṣin tó péye hmm. ọmọ tẹ́lẹ̀ wẹ̀ṣẹ̀ ah, ọmọ yìí ara rẹ̀ ti ń yàtọ̀ o ah, eléyìí ó ti yẹ kó máa ṣe báyìí o eh, kíní kan wà lójú eléyìí ah, ọmọ yìí o ti ń dé ipò àgbà díẹ̀ díẹ̀ báyìí ni o hmm. ìgbà yẹn ló yẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ kan tún fún ọ̀já hmm. ní gidi àtọkùnrin o àtobìnrin o ṣùgbọ́n wọn ìráyè eléyìí o ẹ jẹ́ ń sọ eh, ọ̀rọ̀ kékeré kan fún yín nípa ẹnìkan kò rí àyè láti tọ́jú ọmọ ṣùgbọ́n tí ó bá ti di pọ́kọ rẹ̀ dé báyìí yóò mọ̀ ṣọ́kọ́kọ́ òun sùn ni fóònù ni ó mú yóò wá ka gbogbo messages gbogbo àwọn eh, àtẹ̀yànṣẹ́ tó mẹ lórí fóònù ṣẹ̀gbọ́n ó ráàyè yín ṣùgbọ́n kò ráàyè àti fọmọ ẹlẹ́kọ̀ọ́ lé àbí ká ti dúró tọmọ ká bọ́mọ sọ̀rọ̀ àwa hmm. wo gbogbo tó mẹ lórí fóònù àbí tí ẹnìkan bá ti pè para pé à ọkọ rẹ o eh, ẹnìkan òun rí òun àtẹnìkan ń bi abẹ́ ẹgí nbì kan mọ̀ bọ̀ nbẹ̀ nísìnyí o níjọ́ tí ó wàá ṣe tí ó tẹ̀ tó náà rí pé tóun ṣe yìí àbùkù gbáà ni hmm. bó ṣe pè níjọ́ náà nù pé à wo ọkọ rẹ ó ń bẹ lábẹ́ ẹgí tètè máa bọ̀ ní ìsìn máa bọ̀ ní ìsìn ó sì ti ní ọmọ aròbó tí ò tí ì pòṣù méjì ó ti bímọ méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá gbé aròbó yẹn ti àwọn ọmọ kéékèèké méjì kò ságbàlagbà kankan lé o kẹrìbí tó fẹ́ràn ọkọ dé o kò fẹ́ràn rẹ o ó fẹ́ gbẹ̀mí ara ẹ̀ ní o ló bá mọ́kadà ló bá gùn ẹni táwọn wí mọ́tò méjì ni ọkọ rà fún ọ̀kadà ló gbé lógùn ó di bó ṣe wá ń lọ ọ̀kadà já sínú kíní bí ẹ̀ méjì ó wá wò pé ah kíní tó ń já sí inú bí ìyá ọlọ́mọ tẹ̀jẹ̀ kó ń rí aburú mm. tí nǹkan bá lọ ṣe òun ọmọ lòun tún gbé sílé yìí kò mọ̀ sẹ́nì kankan ó bá tún èrò ara rẹ̀ pa láàrin ibi tó wà ó padà sílé ìgbà tí ó fi padà sílé ìkànnú àwọn ọmọ tí ó fi ọmọ ṣọ́ wọ́n mú búrẹ́dì wọ́n rí bọ́mọ ń ké wọ́n rí bọ́mọ lọ́nà fún bọ́mọ ṣe ń ṣe tó ṣe ń mí sókè mí sódò rè. ń ṣèṣùkè. tí ó fi padà dé. ẹ wá wò ó tí jàǹbá bá ṣe lórí ọ̀kadà tó kú ṣé ọkọ rẹ̀ ò ní fẹ́yàwó mi. ṣé tí ìjàǹbá bá ṣe ọmọ yẹn kó tó dé ṣé kò dáràn. ṣùgbọ́n ẹjọ́ bára yín lòdè dédé àárín kan kó tó di pé ti ọpẹ́ fẹ́ ṣègbéyàwó tó ò ti sọ tó ò ti mọ̀ wá rẹ̀ àwọn ètò tó mọ̀ èyí tó fẹ́ fi pamọ́ tó ṣẹ̀ wá hàn sí ọ ṣásìkò tó wá yẹ kó o mójútó ọmọ kó o mójútó ibùjókòó àtọjọ́ iwájú òun ló wá yẹ kó o mọ wá lò láti sọ pé à mo fẹ́ mọ ṣọ́ ọkọ mi obìnrin ní ọmọ òlòyún mọ lára báyìí kò ní mọ̀ ah, ah. bóyá ọ̀rọ̀ rẹ̀ ní wàá nígbà yàrá àkíyèsí kankan àkíyèsí ń bọ́ máa pẹ́ tó mójú tó yàtọ̀ sí wọn. ọkọ ọkọ ní mójú tó bí ọ̀sẹ̀ ní bẹ́ẹ̀ lómi. bí bí yóò sì fẹ́ lómi. ṣé wàá ní bẹ́ẹ̀ lómi bí wàá lọmọ yẹ ẹrí pọmọ yìí àmì ẹrí pọmọ yìí ojú ẹ má yàtọ̀. ọkùnrin sí mi ń tàn sọ obìnrin lẹ aa ah, méjèèjì ni sẹẹri méjèèjì lọlọrun Ọlọ́run dá wa méjèèjì. sẹẹri ah, ah, ọlọkẹ́ntàwọ́ káfọwọ́ ń sọ ti yín náà ẹ farabalẹ̀ ń sọ ti yín náà káfọwọ́ wọwọ́ lọ́wọ́ fi mọ́ sẹẹri hmm. n tó ń ṣẹlẹ̀ yìí ìfọwọ́sowọ́pọ̀ la nílò gẹ́gẹ́ bí mo sọ níjọ́ òní pé àtọkọ àtìyàwó a nílò ìfọwọ́sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ wa òní Nígbàtí tí ọmọ bá ṣe nǹkan tí yóò bàbá o ọmọ yìí ṣe nǹkan báyìí o mo sì rí pé ẹ̀yin náà ló lè bẹ̀rù ee wọ́n mẹ̀ ọwọ́ pé wọ́n lásán ọmọ yóò mọ̀ ṣùgbọ́n nígbà tó yẹ pé ìyá ráàyè dẹ̀gbẹ́ yẹn ọmọ mi wà tó bá ni tí ó gbé sínú báàgì ṣùgbọ́n tó bá pé òbí tó yẹ fóònù wò tó bá lọ síbi tí tó tú báàgì ẹ̀ wò ti rí ìjàsá àwọn ìwà kan wà tí mo rí àwọn kankan tí mo ká fún ẹ. ojú kòkòrò àwọn ọmọbìnrin ọmọ gays mm. ni mo ń sọ báyìí. Mm. ṣé wàá rí wọn ti bọ ha wọn ń bọ ha o. Eh, ṣé rí eh, tí sàmọ́nì bá ń lọ tí ń rín mm. ìyẹn wà ní ká wá sọ̀rọ̀ àwa dìdàkudà. ẹ náà lábẹ́ ẹ bá ní sọ. ẹ eh, ṣé rí àwọn obìnrin kan wọ́n ya ọ̀lẹ. àwọn obìnrin kan bẹ́ẹ̀ nìsín. ah ọmọ sí o mo dúpẹ́ ọlọ́run ẹ ọ pé ìgbà míì èèyàn máa ṣe nǹkan njọ́ tí àbátí a máa pe wèrè lòun njọ́ <laughs> ni wèrè ń sàn wèrè sànù bẹ́ẹ̀ni nígbà yẹn àwọn obìnrin kan bẹ́ẹ̀ nígbà tá wà ní pálí a sì wà ní pálí a kú ọ̀rọ̀ ṣé wà ní ìsìn báyìí. ọ̀rá <laughs> ọlọ́run ṣàánú yín. wọ́n believe pé kí n tí a gbé dání o ìlówó. Hmm. ìtẹ́ntà fẹ́ẹ̀ tán. wọ́n believe pé ìlówó. ó fẹ́ẹ̀ tán. àlẹ́ ọ ń pa ọmọ kan ní bí ọdún bí ọdún pọ̀ láyé ní sọ bí ọdún ibi tó ti wá ó ló ń sọ fún lẹ́dìkan pé ah tó rò pé torí pé tí o gbé sálẹ̀ nìkan ni wọn náà ní ìyá ikú ní kankan tó ṣe ní ajá sí. ṣe rí tàbá bẹ́ràn wíkà bẹ́ràn wí ni mo sọ pé mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ tí. ta lẹ́ràn ta lẹ́ràn. ṣe rí bí a ṣe wà nínú ilé agodo yìí hmm tí ó bá jẹ́ pé bí o bọ ọkùnrin ṣe wà tí obìnrin kan bá wọlé nìsí kódà kó já arúgbó kó jẹ́ ọmọ eighty. orí wọn máa yín kí ni o. o ti wa sari. àdánwò gbogbo ara ó bẹ́ẹ̀ lẹ̀. no ẹ ẹ mọ̀ gbọ́ ṣé bọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ dá ọkùnrin ká sọ pé bọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ dá yín àdáyìn ilẹ̀ túnra yín dá. orí yóò mọ yí di aago tí yí báyìí. àwọn kan wá wà tó yẹ pé tẹ́lá ti wò lẹ́ẹ̀kan òní wò àwọn mímọ wọn lè wò lẹ́ẹ̀mejì àwọn míì ẹ̀mẹrin àwọn míì wọn wò lé wọn fún òfin jákòtò. abọ́ndẹ ẹ̀mẹwàá ni ó wò wọ́n pẹ̀lẹ́ kan ní kb twenty nine times ní òwò. Allahu Akbar. Ah! bí ọdún tí mo dá akọ́lẹ̀ kan one thousand times ní òwò. Ah, ah. ṣé wàá rí àwa ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà ń dá ọ̀dálẹ̀ Da ẹ̀yin lè kó bá wa. kí ló dé. ìmúra yín. ṣé ẹni tí ìwà múra báyẹn ń kọ́. ẹ ní ìsìn bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn this is a complete gentlewoman ìwé àdúrà láyé ń ṣe fún yín bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹgbẹ́ yẹn bá múra náà tí ọlọ́run sì fọ́nà lójú tí tó tẹ́ ọ̀rọ̀ orí tó dónìkan lókù tí ọ̀bọ̀ọ́lẹ̀ ìdí náà wọ́n ti yọ tó bá bẹ̀rẹ̀ báyìí a mọ̀ sọ fún wọn náà ni wọ́n kúkú padà gbọ́. náà la fi ń pè yín ojoojúmọ́ la ń pariwo ayé wọṣọ wọ̀kúwọ̀ mọ́ pé kí ni àwọn tí wọ́n ń rí báyìí wọṣọ wọ̀kúwọ̀ kì í ṣe pé òòjọ́ ni wọ́n bẹ̀rẹ̀ nǹkan ṣe yìí wọ́n ti ń sọ ẹni tí wọṣọ wọ̀kúwọ̀ ni wọ́n tó wọṣọ wọ̀kúwọ̀ lẹ́nì tó wọ̀ lọ́la tó ṣà ń sọ lójoojúmọ́ <laughs> yóò wá wá débi pé ìgbà tí ó bá yẹ pé ẹsẹ̀ ògbèjì hmm. tí ó pẹ́ kò sẹ́nì kankan tí ó gbọ̀n hmm. àsìkò ìgbà náà ni ó wà di pé irú nǹkan bá ń wà ṣẹlẹ̀ ẹ jẹ́ á gbìyànjú láti máa múra dáadáa hmm. ọlọ́run dá wa dáadáa ló dá wa ká sì máa ṣe dáadáa kí wọ́n ṣe pé ká máa lo àwọn tọ́lọ̀ ń fún wa tó yẹ pé ìpamọ́ ló yẹ kó wà hmm. ká máa ṣí ta tó bá ti wá dàsìkò kan èmi eh, yìí mọ́. ẹ eh, dàsí kan hmm. eh, àní ọlọ́run nígbẹ̀ mi. àlámọ̀ mi. àárín yín pẹ́. àmín. arúgbó mi sọ ma ṣe kàngẹ́ kàngẹ́ kàngẹ́ tí wọ́n fẹ́ lè bọ̀ ọgọ́ta báyìí. ẹlòmí sẹmí arúgbó sàpé olúwa jẹ́ àgbàlagbà ní mi báyìí sìn ọlọ́run ń darúgbó ọ̀dọ́ àgbà arúgbó àwọn arúgbó ń lo mara mara gbá pápá tí ó kó débẹ̀ mọ́ láyé gbẹ ọmọ tí wọ́n fẹ́ hàn wọ́n lé yìí. ẹ arúgbó tó ń lo orú ni. eighty six bọ́yá ọdún bọ́yá àwọn ọmọ bọ́yá bẹ́ẹ̀ sẹ́ máa ṣe gbogbo ọkọ. irọ́ irọ́ ṣẹ́ni gbogbo nǹkan láyé yìí ló ní ìgbà àti àsìkò hmm. wọ́n ń tẹ̀ bá ń bẹ léwe kéèyàn hmm. lo ìgbé ewé dáadáa hmm. tó bá ní lójú. fún mẹ́mbà rẹ̀ tà kan tó dá mbẹ́ wọn ayé rẹ̀ níbẹ̀. tí a bá ti ń dé ipò àgbà báyìí ipò àgbà náà ló yẹ ká wà ẹgbẹ́ yẹ ló yẹ kẹ́ yẹ mọ́ ọwọ́ tọ̀. bẹ́ẹ̀ni nígbà bá ti di pé èèyàn ń wọ́tọ̀ rú àwọn ọmọ tó ọmọ tẹ̀mí tẹ̀mí. Ah. wọ́n máa fọ́ra ara wọn lánàá. ebi láti ilẹ̀ náà sọ pé nígbà òjò nígbà kínní kan hmm. nígbà gbogbo àṣàjọ mọ̀ wàpọ̀ náà ni. bẹ́ẹ̀ni. kí wàá ló wá dé tó pé darúgbó bóun náà bá darúgbó òun náà tún ti darúgbó àmọ́ èjì náà wọ́n jọ da. Ah, fífẹ́ náà bá wà ó yẹ ká sì lè mọ fìfẹ́ bára wọn lò ó yẹ ká lè mọ fìfẹ́ bára wọn lò àìsífẹ́ ni tó bá ti di pé ah, èmi ò mọ kíní kan ò ń fẹ́ gbéyàwó mi àbí kíní kan ẹnìkan ní òun láìkè ètò yìí púpọ̀ bá ṣe ń ṣe hmm. nísìn olóhùn sẹ́ndì ó ní instead of ten thirty. Ah, ẹ ṣe o ó ní àánú àwọn tí à ń dakọ̀ ó ní ó ní ó ní ń ṣe òun. ẹ ṣe o kébi àjẹpẹ́ wọ́n sì tún padà sórí afẹ́fẹ́ táwọn èèyàn tí wọ́n sì tún fi. ẹ ṣe o kébi ọlọ́run á ràn yín lọ́wọ́ ó ti wọlé mama hmm. kílẹ̀ ṣe kárúgbó ọmọ yẹn sì kẹ́kọ̀ọ́ máa sùn. Ah, ṣe rí arúgbó àti arábàtì dìgbà arúgbó báyìí hmm òun ṣe rí ẹ̀mí gígùn àti àlàáfíà lo ọ̀rọ̀ téèyàn fi gbogbo ìgbà ewé kójọ òun ló yẹ kó jẹ́ hmm. kókó nǹkan tó yẹ kó jẹ́ yẹn lógún o hmm. ṣe rí àwọn míì máa ń ṣe àṣìṣe nípa pé. àsúkà mọ̀ ń bọ̀ ẹ má sọ̀rọ̀ mà. nípa wípé àsìkò tí wọ́n bá di ògbó yẹn tó yẹ kán ara jókòó kán ara máa jẹun hmm. tí wọ́n jẹ láàárọ̀ tí wọ́n jẹ lọ́sàn tí wọ́n jẹ lálẹ́ kí wọ́n mọ̀ kọjá àyè ara wọn ìgbà náà wọ́n máa fa gọ̀dì lẹ́sẹ̀ wọ́n máa fa nǹkan tí ọwọ́ wọn ò tó kò sì yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá jùlọ nípa ẹlòmíì àárítàyà gan àwọn iṣẹ́ kan wà tí ẹ pé kò yẹ kó dé di ibẹ̀ ni ó lọ hmm. a tó wá sọ pé ẹ eh, ti ń lo ọ̀rọ̀ ni àwọn iṣẹ́ kan wà gangan tó yẹ pé tó bá ti rìtáyà má dé ah, di ẹ̀ bí kò sọ pé fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ akẹ́ni wá. àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n ní à ah, mo ṣe rìtáyà owó tí mo rí nísìnyí mo fẹ́ dá fámì lẹ̀ ẹ̀mí ò tètè bọ́ ni hypertension ní ọ̀kọ́ ni. ìyẹn tó fi jẹ́ kí n fi àárọ̀ ṣiṣẹ́. kó fa àárọ̀ ṣiṣẹ́. kó sì fi kó ronú alẹ́ mọ́. kó mọ owó díẹ̀ díẹ̀ pamọ́ torí ìgbà tí ilẹ̀ bá dá nígbà mm. tílẹ̀ bá dá wáyé pé àsìkò yẹn náà máa dìgbọ́ máa lé ọmọ pupa kan ọmọ dúdú kan káàkiri wọ́n gbẹ̀mí rẹ̀ ni bó ṣe tó ṣe láàárọ̀ ọjọ́ wọn ò ní jẹ́ kó ráàyè o. ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n ó lè máa ṣe lẹ́kọ̀ọ́ kan. mi ò mi ò mọ ń pa irun. ṣé yóò àkú ṣé yóò kú ni. ṣé rí kébì ṣé yà á kú ni. ṣé rí àwọn eré ìdárayá kan wà tẹ̀yàn àwọn eré ìdárayá kan wà tẹ̀yàn mọ́ ṣe ẹ ẹ tí ìdarúgbó lọ́dọ̀ ìyá mi lọ́dọ̀ ìyá mi lọ́dọ̀ ìyá mi. iná ni n ò lójú mẹ́ta. àwọn ewu tó so mọ́ pé kéèyàn máa lójú méjì mẹ́ta níta ó pọ̀ ìbùkún lọ́dọ̀ yà àbẹ́jì níwọ̀n ni orí èjì yìí kò sí èjì òsì sáyẹ̀dì. ẹ ti wá lé lóró báyìí tiẹ̀ o ẹ ti lé lóró báyìí tẹ́lẹ̀ ẹ máa yíyìn náà ni ẹ ti lé lóró báyìí nìsín. àbáyà àbẹ́jì sọ̀rọ̀ ah. ọ̀nà ń gbọ́ lórí afẹ́fẹ́ nìsín. ẹ tún lẹ́nu nǹkan yín o ah. ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ má dẹ̀ fílẹ̀ ni ẹnu ewúrẹ́ tákàn ní ah, lẹ́nu nǹkan yín níwọ̀n níwọ̀n ẹ ṣe bó ṣe yẹ kẹ ẹ ẹ tẹ́lẹ̀ gbàṣẹ ìdìde tẹ́lẹ̀ gbàṣẹ ìdìde ẹ ní wọ́n mọ̀ ṣe sáìsì. ma màmá wa eh, alhaji rọmọkẹ́ àyìndé eh, ọlọ́run ní pín in pa wọn pé ẹ̀rú máa bá àwọn olówó kan hmm. <laughs> tọ́lé ẹ bá ti kú bí ọ̀sẹ̀ kan báyìí eh, mo lè rántí ní ọdún kẹta sẹ́yìn bọ́ ọdún kẹrin hello ma ní alákẹ́ ń ah, lọ sí mi ò lè gbàgbé mo bá débẹ̀ pé ah, ní ìyọ̀ ẹnìfẹ ńgbà ó débẹ̀ ó ní kí n tọ́ka sí tó bá wù mí èmi ni wọn á máa ti ṣe bẹ́ẹ̀ oníwègbè àgbà nígbẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ tí ajábọ̀ pa ni o mo gbọ́dọ̀ náà wálé gbogbo olówó nìsín ẹ̀ ń máa bẹ̀rù ẹ̀rù tẹ̀ ń bá ẹ̀rù tó dání o wípé àwọn tẹ̀ ń ṣe fún lọ́dọọdún bí ìlú dẹ̀ ṣe wá rí i bó o láṣẹ àṣẹ wàláì mo fọlá ètò òtò ni mo fi tọrọ fún gbogbo olówó tí máa ṣe bẹ́ẹ̀ ọ̀nà ńlá kan tó fẹ̀ ju bìtẹ́rin lọ olúwa yóò ṣe fún gbogbo yín o. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti ma ro yóò máa fẹ̀ ẹ̀bí ẹ̀ nàásì kó náwó tó ń ti tínrín tí náwó sí bá fẹ̀ ẹ̀ á pẹ̀lú wọn láhùn ni mo wá gbàdúrà ọlọ́run tó ṣe kàábà níbi tí ẹsẹ̀ kì í ni ń gbogbo àyíká for the first time you performed wonderfully well o alò dáadáa amúnẹjọ ọkà ìlà nǹkan rẹ náà ni mo fún wọn ládùúgbà o kébè ẹ̀mí kíkùn tá a fi lo nǹkan láyé ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún pẹ̀lú àlàáfíà náà bá ti lálàáfíà mi rògùn àmọ́ yọ̀ǹda yín mà. ẹ ṣeun mo dúpẹ́. Hmm kò ní jù báyìí lọ ní abala mm-hmm. abilé bá san nínú mm-hmm. ètò ondun yungbanyungba tó bá tún dijọ́ mẹ́jọ. ètò sì ń ta iwájú ẹ má kúrò ńbẹ̀ o. ẹ má kúrò ńbẹ̀ o alhaji sì wà ńbẹ̀ o. Mm, ẹ ṣe mm. gan ni. èèyàn lẹnu lọ́dún iná wọn tẹ bá ní wọn wá èèyàn lẹnu lọ́dún iná. Ọlọ́run ṣe ń rọrùn. àbẹ òtítà tí wọn fẹ́ gbọ́ ọmọ tó ti rọrùn lánàá jẹ́ ká lọ sí PSO PS Homes and Property gbèjú bẹ́ẹ̀. democracy in the way. 96.7. Metro View Estate là ń polongo. Wò ó máa pàjùpín fún omi ọbẹ̀ ẹja tútù mú láwùjọ fàájì. Òde tí ọ̀kan ni ọmọ irun wọn sí. Tó jẹ́ pé tó o bá ń lọ lílá lálẹ́, ilé mìháyà náà ló tún fàbọ̀ sí. Dánúrò kó o tuwó jọ kó o kọ́lé ralẹ̀ kọ́lé iṣẹ́. Ọjọ́ ń lọ ilé-iṣẹ́ PS Home and Properties. Ilé-iṣẹ́ tó ni Metro View Estate tó wà ní Ajibode extension UI Jàngbọ́n Mọ́níyà Akínyẹlé area ń bàdàn tó ń bẹ lójú irin tuntun dry port. Plọ̀tì kan five hundred thousand naira ni wọ́n ń ta lásìkò lásìkò promo tẹ́lẹ̀ ṣùgbọ́n promo ti parí báyìí o ó ti padà sí six hundred thousand naira láti bẹ̀ five minutes drive to the railway terminus and dry port láti bẹ̀ sí University Ìbàdàn twenty one minutes drive ní láti bẹ̀ sí secretariat Ìbàdàn àtagodi GRA thirty minutes drive ọ̀nà tó wọ bẹ́ẹ̀ fẹ́ gbòòrò ìlànà tí wọ́n fi ń talẹ̀ tó yàtọ̀ sí tẹlòmíì ni wọ́n fi mọ̀ wọ́n ní bàbá wọlé sanwó-olẹ̀ kó gbalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kàn sí wọn ní nọ́mbà two ps golden concept layout Funduk estate mọ́níyà ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ tàbí lórí facebook wa ps home and properties telephone zero eight zero five three three zero nine four eight zero tàbí zero eight zero eight two two one two one three zero mọ́jọ́ dìgbà tí kí àtẹ̀ká ó lé ẹ kúrò nínú ilé mi rẹ́ǹtì kó o tó donílé kọ́lé iṣẹ́ rẹpẹtẹ. Double FM ninety six point seven wájú tuntun ń gbé òkè téńté la ó máa wà lágẹlú ninety six dot seven fm ìyẹn pọ̀ nígboro ayé jù. ìyẹn pọ̀ nígboro ayé jù. mo sì máa há ẹ̀bùn sí i. ẹ̀yin tẹ́ bá pè mí sórí line mi mi ò ní gbé o èmi line tá a wù ní ká ẹ pè ká ẹ sọ ohun tá ṣe lórí ẹ o. káwọn ibi tó máa gbẹ́jọ́ lọ. ọdún ìyá ìyàbò fún gbogbo wa. mo fẹ́ fi ọ̀rọ̀ èèyàn wé òkété òkété báyìí ní ìwà rẹ ọba fámúlẹ ọ̀dáfá ìgbìmọ̀ ńlọkọ̀ ọmọ tábàjì dákò òkété ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ lẹ́ẹ̀mọ́sọ ńkọ́ òkété ni mo wò nínú ẹranko láyé tó gbọ́n ju ènìyàn lọ ẹ wo àwọn tọ́lọ́run tí wọ́n rówó ọwọ́ ọ̀rí tí wọ́n kọ́lé mọ́lé tí wọ́n ralẹ̀ mọ́lẹ̀ ẹ wo bí tí wọ́n ń gbé ẹ̀dàkùn ẹ̀jọ̀ tó lọ́hùn lérin wọ́n fi ṣẹ́ra wọn mọ́lẹ̀ ní bíi Agodi gate gate ti ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n Agodi. kéde ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún nítorí kí olè má bàa wọlé kí wàhálà má bàa ṣẹlẹ̀ náà fi ṣe léyìí wọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ láti dáàbò bora wọn ṣùgbọ́n kálukú paaki ọkọ síbi ẹgbẹ̀gbẹ́ ọ̀dọ́ rẹ ni tí kálukú paaki ọkọ kálukú ń sayé ẹ̀kí ńgbà pé gbogbo ti á ní ẹni tó fẹ́ jí nǹkan náà ní sọ kí ló fẹ́ jí ó gbé tẹlifíṣàn ò lè rí tàbí ó gbé kí ló gbé tí ó fẹ́ rí jí owó ní mẹ́ ò lè bẹ́ ò lè two thousand lọ bí two dollar lọ bá ni transfer gbogbo ẹ̀ so òkè ló gbé ṣùgbọ́n ní àárín ìwọ̀n bolówó wí ẹlòmíì tọjọ́ rẹ̀ gan lè fẹ́

o dùn mọ̀ pé kàlẹ́dà yọ wà mú àwọn ilé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan hmm. àwọn kàìdá náà sì ni wọ́n gbọ́n wọ́n fẹ́ máa yẹ òwò tí ń bẹ́ nílé òkété tó jójú sẹ̀ wọ́n á fi èéfín wọ́n máa fi wọ́n máa fi sẹ́mi pé gbogbo bí ihò bá wà lára lẹ̀ yọ máa jáde wọn bí ẹ̀dẹ́ bí yọ máa jáde tú òun náà wọ́n á tún gbá yọ wà mú ewé lábẹ́ àwa pẹ́ lóko dé àdálẹ́ lóko ni yọ wà mú ewé fẹ́lẹ́fẹ́lẹ́ yẹ bo èyí tó fẹ́ bá jáde hun yẹ bo yanyan èéfín tí wọ́n rú tú hun kò ní gbàbẹ̀ jáde yóò máa gbẹ̀gbẹ̀gbẹ̀ jáde lọ sí àwọn ihò lèmi ẹ máa fi làákà ìgbé mọ̀lẹ́ sọ̀hún. bẹ́ẹ̀ bá ti ń ṣe tẹ́ ẹ bá careless tí èéfín bá ti fẹ́ pa òkété kúrú tó bá bòlè báyìí tẹ́ ẹ bá múra ẹ̀ lórí òkété pa ọ lọ àkẹ́ ẹ̀yìn ẹranko nìyẹn o ẹranko nìyẹn o ẹ̀yìn dúró bá wọn. òkété máa ń ṣàjọ̀dún àtàjọyọ̀ nínú ilé ẹ̀ ni àmọ́ tó máa bí inú ilé rẹ̀ ní òyìn ilé fún wọn tí wọ́n bá fẹ́ sọdún tó lọ kékù ọ́ tó so gbogbo ẹ̀ inú ìyẹ̀wò wọn nu flat òkè tí ọ̀rẹ́ ti lé òkè tí ọ̀rẹ́ ti lé ọba ọba tu òkè tí ọ̀rẹ́ ti lé lọ́kọ́lẹ̀ tó kàn ọmọ ẹ̀ sí ibẹ̀ ló ti wò wọ́n dàgbà èyí wá ṣe tó yẹ pé ìwọ wá ní owó ọkàn rẹ̀ ọ̀lọ́bi lé ẹni tó lówó ẹ má sanwó náà ẹni tó kájọ ẹ má fàjọ ṣòfò akájọra fún ẹran bó bá dọ́wọ́ ẹ̀ fowó jọ irú ọdún léyà tí ń bọ̀ ẹ̀ kọ́ sọ nínú ilé rẹ ni ṣùgbọ́n owó yẹn tó ọ̀nà for the past five years to this time owó yẹn pọ̀ fún nàkúnà a máa ṣèyàn ń gbèrèwé a máa jẹ̀dọ̀ ẹran káàkiri máa ṣe bẹ́ẹ̀dì fún girlfriend káàkiri máa ṣe rán dandan girlfriend tó ní fẹ́ tó ń ṣe bẹ́ẹ̀dì fún tí ò ìyẹn náà ni wọ́n máa dùn girlfriend tó fẹ́ tó ń lọ sí bẹ́ẹ̀dì fún òsì tí ìfẹ́yàwó ẹni tó nílé lórí lè ṣe ẹni tó bá wù ú pẹ̀lú ẹni tó bá fẹ́ fẹ́ ó lè fẹ́ yàn wọlé anytime ó wù ní gbọ́ngbọ́n bo ló gbéyàwó wọn àwọ̀ tó bá ẹ̀kọ́ bá wà tó bá yíwọ́ alẹ́ lómi tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe ìnáwó nínú ilé mi rẹ́ǹtì níyà tuntun lé nílé ṣe wọn á tó aga wọn tún pe léré wọn yọ ẹ̀wù yín díndín ọmọ náà fẹ́ léré àwọn ọmọ kéékèèké tó ọmọ ká bàbá ni ilé bàbá tó náwó dà náà nu ilé bàbá ilé bàbá ń bàbá jọ́kẹ́ fàtí lé máa fẹ́ lólé tẹ́ bá lé ọbẹ̀ àgbòló gbogbo ọjọ́ friday kan ọmọ pálí mẹrẹǹtì wọ́n rò wọ́n rìpọ́ọ̀tù ẹ fún ìjọba ọ̀fẹ́ lórí olórí <laughs> wọ́n rìpọ́ọ̀tù ẹ fún ìjọba n tà ń sọ fún wa ni pé ìbàdàn àìsàn máa lè wàláì ẹnu mi gbà mo máa sọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà mo ní mo lọ sí ilé wa lọ́kàn lókèrè fún mẹ́wọ̀n ilé Jàǹkẹ́kẹ́ Aládé bàbá wa ń bẹ ní ìsàn àgbàlagbà á ní àgbà tó dàgbà jù ní ìsìn lẹ́ni kọ́lọ̀ ń bá ní lọ́rọ̀ ẹ̀mí wọn bàbá fún bàbá lówó bá dé sàjọdún tán bá ní ẹgbà bàbá ní máa mú wẹ lọ àwọn ọ̀fẹ́ mo ní kí ló dé gbà sókèrè má tún mú mi ọ̀nì nù àwọn lọ́rọ̀ bí mi ọ̀nì makaela so ti lọ́dọ̀ ah, mo ní kí ni à ń wí àṣetẹ́ sọ ni pé ṣé mo ti nílé nígbà máa gbọ́ tí mo rí pé ti à ń wí nù òtútù sì mú mi bẹ̀ wọn àgbówó yẹn lọ mi o wọn nígbà tó bá kó délé ẹ̀ tó fẹ́ sílé pè mí àwọn wọn gbówó mi òun alẹ́ ẹjọ́ náà dáa rárá ṣùgbọ́n gbogbo tá à ń wúye náà gbogbo tá à ń rí gbà náà ò tó kọ́lé ṣùgbọ́n tó ń rí tí ò tó kọ́lé ń mọ́ àwòye tí mo ti ná dànù ò tó kọ́lé bá májẹ̀mú ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ilé tó ọkọ ẹ̀yọ̀kan náà kò tó o sì lè kọ́ tó o lè kó ètò fi rẹ́ǹtì kí ìṣẹ̀dá tí sànú ẹ̀dá kó gbé burújà ayọ̀dẹ fún ọ kó o dẹni tí nílé lórí alákàkéré ìjọ tó bá ti bímọ rẹ ní ti yan lé fún ẹ lè bá méjì nù sọ alákànláyé ẹbí mo yẹn bá kọ́lé tán ní kọ́lé iṣẹ́ wọn kébì ní ìsìn wọn ti tán ti kọ́lé tán wọn ti kọ́lé méjì mẹ́ta ẹ̀nà kọ́lé iṣẹ́ abúndé wọn ti kọ́lé méjì mẹ́ta wọn kọ́ wọn ní London wọn ní gbogbo èmi pé ilé iṣẹ́ káwọn so mo mo jọ mo ẹ ká láti ṣe láti ronú bí tá a ti ń àti bí tá a ń lọ. wọ́n jà wọ́n wà lè mìrẹ́ǹtì àwọn babaláwo john tí wọ́n bá kú wọ́n á ní àwọn babaláwo tó kú wọ́n á ní inú ilé babaláwo wọ́n sin babaláwo sí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nínú bẹ́ẹ̀ nínú pálọ̀ rẹ̀ wọ́n sin sí tí bàbá ń bá wa lọ ọmọ rẹ̀ tó bá tún ṣiṣẹ́ awo yẹn tó ń ṣe bàbá ẹ̀ orí sàárè yẹn ti ń rẹ̀ yẹn ibẹ̀ ni ó ti máa dáfa gbogbo fa tó bá dá ọmọ sẹ́ni orúkọ olódùmarè orúkọ bàbá mi lágbájá ní tí mo fẹ́ ṣe mọ́jọ ohun mi o ṣe ọ ọ ọ wọ́n sìn ọ́ lé mi rẹ́ǹtì kọ́ inú gbó tó bá rántí lẹ́ni ìwọ̀n tó wà lọ rẹ̀ sáwójọ ọlọ́run ó bù ọ́ láṣìírí ó lé díẹ̀ ilé ìfẹ́yìn ọ̀kan wọn tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí bẹ̀ lọ́kàn rẹ̀ ọmọ lọ gbọ́n bá sì máa dá sa owó tí yẹn fi kẹ́lẹ́ yẹn fi tatí owó tí yẹn fi mutí yẹn fi máa ta ara jẹ <laughs> ń dọ̀nu wọ́n jẹ́ ń gbọ́ wọn kí mi wọ́n tèmi lọ mo fẹ́ kẹ́kùn sí i. láwùjọ fàájì òde tí ọkàn ni ọmọ ọrùn wọn sí tó jẹ́ pé tó o bá ń lọ lílá lálẹ́ ilé mihaya náà ló tún fàbọ̀ sí dánúrò kó o tuwó jọ kó o kọ́lé ralẹ̀ kọ́lé iṣẹ́ ọjọ́ lọ ilé iṣẹ́ PS Home and Property port plọ̀tì kan five hundred thousand naira ni wọ́n ń ta lásìkò promo tẹ́lẹ̀ ṣùgbọ́n promo ti parí báyìí o ó ti padà sí six hundred thousand naira láti bẹ̀ five minutes drive to the railway terminus and dry port láti bẹ̀ sí University Ìbàdàn twenty one minutes drive Ni. láti bẹ̀ sí secretariat Ìbàdàn àtàgòdì GRA thirty minutes drive ọ̀nà tó wọ bẹ́ẹ̀ fẹ́ gbòòrò ìlànà tí wọ́n fi ń talẹ̀ tó yàtọ̀ sí tẹlòmíì ni wọ́n fi mọ̀ wọ́n ní bàbá wọlẹ̀ ralẹ̀ sanwó kó gbalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kàn sí wọn ní nọ́mbà two ps golden concept layout fonduk estate mọ́níyà ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ tàbí lórí facebook wa ps home and properties telephone zero eight zero five three three zero nine four eight zero tàbí zero eight zero eight two two one two one three zero mọ́jọ́ dìgbà tí kí àtẹ̀kà ó lé ẹ nínú ilé mi rẹ́ǹtì kó o tó donílé kọ́lé iṣẹ́ rẹpẹtẹ. FM 96.7. Hello, everybody. Hello, everybody. Yeah yeah. here to make you happy. Ẹ jẹ́ ń Yeah díẹ̀ sí. Báyọ̀ ní ọjọ́ I'm lẹ̀. To make you happy. We are here to tell Ta ló wà lójú òpó? Ee, ó já. Ẹ n ń ṣe yìí náà máa la àrìn wẹ̀yìn bá lọ ọba lọ báwo la àrìn wẹ̀yìn lórí ìrìn àjò náà ó léwu ẹ màmá yẹn. ta ló wà ń bẹ o. bàbá yà sà. ṣé nìyí ni. ìṣe o. iṣẹ́ Ah, ọjà ọlọrun ẹ jẹ́ n fún lẹ́bùn kan tẹ́ like ṣé kí n ẹ fún mi. muslim ni ni àbí muslim. ẹ àdúrà ń Bisimilayi rahman rahim iná kálíkà fasalili rabika wani ar aka. owale aptar bisimilahi rahmani rahim isaja anasirulai wale fati waraita anasa yadi luna fidilai afuwan jam fasafi bihamdu rabika wasagafi na nkana tawaba yóò dà fún yín o ẹ máa ta o ẹ̀bùn yín nù. àmì àyẹ ló. yín nù. tó bá já sí fújì ọ̀gá sani masta àbá sani masta ẹ̀ mọ̀ ọ̀gá sani ọ̀gá dídùn lọ́wọ́ àlójú òpó. hello sir. hello tanu. ẹ kú ètò. yes. àdúrà yẹn gbà ọ. àmì o. ìyá fọlábí mọ́tàlá. private teacher. bẹ́ẹ̀ ni sà. nbọ̀lẹ̀ tí ń teach. la ní ọ̀dẹ́ yálé mi. ọ̀rọ̀ ṣé n ní wà lọ́wọ́ yín. kí lẹ wí. mo ń sa id card wà lọ́wọ́ yín. mo ní id card mo ní id mi ní id card sùn lọ́wọ́. èwo lè ti voters card ni mo ní lọ. voters card ni tó ti ń àmì náírà àti ti skul lọ́wọ́. ẹ ló lè púrúfù pé ibi tó wà nìyẹn sọ. hello ta ló wà mẹ. hello. òun dùn yín gbàngbà. pẹ̀lú gbèjà làwà kí lórúkọ yín. kíni yẹn o láàyè o. hello ẹlẹ́ ọ̀ká sàn. ẹ jọ kí lorúkọ yín ẹ má jẹ ká waste time o. ọlátúkọ̀ mi sáyẹ níta. Ah, láti bọ̀ nìyẹn. private school teacher mi. Hmm. láti òkè akẹ́dẹ̀mí. ṣẹ́ẹ̀dẹ̀ ní id card yín dání. bẹ́ẹ̀ni mo ní id card national id card. id card tẹ mi tẹ ti ń teach mi tẹ ti ń teach. ó wà ẹ̀rí dẹ́wà ẹ̀rí wà lọ́wọ́ mi. ẹ máa bọ̀ wá gba kóńgò gàárì mẹ́rin kóńgò ẹ̀wà méjì ìrẹsì méjì kb hotel leworo two thousand máa bọ̀ àlè lówó yín tán lónìí. hello. hello. hello ẹ káàsán. ẹ káàsán mà. musira sadiku ni o. musira. musira sadiku. ee n bọ̀dọ̀ ti ń pè yìí. ẹ̀yin grandma. Hmm, ẹ pẹ̀lẹ́ mà. private teacher ni mi. Hmm, mélòó báyìí tí dáàdi wa ti lọ. ọdún kẹta ni. ọdún o hmm, àwọn ọmọ o. àlàáfíà olúwa ṣeun fúnra yín o ẹ wá gba hmm, ẹ wá gba ìrẹsì kú parọ́ pọ́pọ́ ọlọ́mọdé ibú ẹ wá gàrí mẹ́rin rice access méjì ẹsẹ̀ wa ọkọ ọkọ̀ látọ̀dọ̀ kb two thousand two thousand ẹ̀ka ẹ̀la ẹ̀ka lónìí ni kìí dọ̀la àwọn èkìpù ẹ̀bùn abájú kò mí ní six ọbọ. hello. nígbà tí ìgbàlẹ́ àti nìkan. ẹ bá mi sọ̀rọ̀ kákàká títí de ìṣẹ́jú bíi mẹ́rin méjì. private teacher ni mí ànájà private school ni sà. ń bọ̀lẹ̀ wà wà ń bọ̀lẹ̀ wà báyìí. muslim muslim ojoojú. sẹ́ẹ̀lì dẹ́yìn kó tó dago márùn-ún ni. bẹ́ẹ̀ sà. ẹ máa bọ̀ wá gba ẹ̀bùn tí bá a ṣe fáwọn yẹn náà ni ẹ bá ń kọ́ ọkọ̀ wọn lẹ̀ dákun kílẹ̀ kókọ́ Ganiyat mú ìbá. Ganiyat Ganiya Mudasiru ẹ ṣeun ẹ máa wá ẹ máa ń wà ń bẹ̀. àlàáfíà fún àjì. àlàáfíà fẹ́ni tí ń pè mí o. ọmọ ọba gbọmọ bàbá aládùá aṣáájú láti di ààrẹ ìbàdàn ẹ pé ọpọlọ. olúwa ṣeun. Baba! ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ fẹ́ràn wa púpọ̀ ẹ jẹ́ fún lẹ́bùn tó rọ̀ láyé tẹ́ fi gbẹ̀bùn bẹ́ẹ̀ ràn yàn wá bẹ́ẹ̀ wá. à ń dákọ àti fún alẹ́bùn lónìí ẹ dákọ méjì náà ti fún alẹ́bùn lónìí kẹ́ wá gbẹ̀bùn. Ah, mo kàn ní kínkín ni ẹ bá tó ah! <laughs> máa rántí abúndé ẹ máa rántí kb. ẹ mọ the Ìbàdàn descendant union america ọ̀dà ẹgbẹ́ òkè. a kù ọdún iléyà ó kù kan. sà. ma. láti sọ́gbẹ́yẹ ni o. sóyòyò. So, sọgọyẹ sọgọyẹ. sọgọyẹ ni bàbá fáwọn sọlá sọyọyọ rẹ o èyí tuntun la tún gbélé sọgọyẹ. yes sir. sọpọ ni yín ni. opó ni mí sà. ọdún kélòó. ọdún kẹrin lè. ee àwọn ọmọ ń kọ́ màmá. wọ́n ń bẹ sà. ṣé àwọn dèndé àwọn àwọn kan tí wọ́n bú tí wọ́n máa fi nǹkan búkú lọ yìí. n fi lọ mí sà. ẹ̀yin náà ti ẹ̀gbà mẹ́ bá fi lọ yín kẹ́. <laughs> mi ò lẹ́gbà sà. ọlọ́run wò máa yín o lágbára ọlọ́run.

bí a bá ẹ̀bùn jẹ ẹ̀bùn wò lè tán lónìí. díẹ̀ láti fọ́ kàn án lọ. hello. hello sir o. ẹ káàsán o. sà ẹ jẹ́ sá private school teacher ní ń bọ̀lẹ́ tí ń pè. láti sẹ́yìn ní sà. private school teacher ló kọ́ yín. ẹ̀rọ ara sà ẹjọ́ ẹjọ́ yẹn ní place. ẹjọ́ yẹn ní place ọ̀ ń gbàtẹ́ wa ní private school teacher ní sọ̀rọ̀ sà. ọ̀dọ́dọ̀ ní kílẹ̀sì mi sà. ẹ̀wọ̀n ń bọ̀ lẹ ti ń sọ̀rọ̀ yìí. láti tẹ́lẹ̀. sẹ́ẹ̀lì débì ikọ̀ aago márùn-ún tó lù máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ wá gbẹ̀bọ̀. àpò rẹ̀sì àpò rẹ̀sì méjì kẹ́ni gàrí mẹ́rin ẹ̀wà kóńgò méjì mm, sayo ẹgbẹ̀rún kan máa bọ̀ àti kú. Ah, máìdí káàdì ẹ lọ o. àbí ìbáradì káàdì wọn lè kó lẹ́nu géètì èmi lè ti lọ o. lókè bá ti sà. ẹ jẹ́ ká máa làrìn wẹ̀yìn ká lè donílé. ẹ jẹ́ ká máa rẹ̀yìn wẹ̀yìn ká lè dọlọ́kọ̀. ẹ jẹ́ ká máa ràrìn wẹ̀yìn ká lè di CEO chief executive officer. bẹ́ẹ̀ ọ̀bá ràrìn wẹ̀yìn ó léwu. ẹ jẹ́ ara rẹ̀ wẹ̀yìn ká lè pẹ́ńlẹ̀ ọkọ̀ ẹjẹ ara òrìn wẹ̀yìn kí sọ́wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ni ẹjẹ ara òrìn wẹ̀yìn ká ẹ wò mo já sí lọ. ká mọ forí gún ká mọ fẹsẹ̀ kọ. ọ̀yà gbọ́dọ̀ sílẹ̀ ọ̀bọ̀ ìfọ̀rọ̀ sílẹ̀. ẹ yẹ ká mọ ara rìn wẹ̀yìn torí nípa tọ̀rọ̀ léyà náà ni nípa ká pèrè àwọn alákìyèsí sí hmm. tó wáyé kọ́ bẹ́ sílẹ̀ ni. kò yẹ o ẹ ṣe àwò. ẹ ṣàwárí bó ṣe mú wáyé pé ọ̀bẹ ò gbọ́dọ̀ sílẹ̀ hmm. ẹ wá mọ̀jọ akọjá yìí wá o. Hmm ẹ mọ̀jà akọjá àyè wa o ẹ mọ̀jà akọjá àyè wa gbogbo àwa múmìnì àti múmìnì òdodo lákọ̀ọ́kọ́ adéwálé bangbọ́lá ọmọ bàtẹ́ sí òde òwò àbí òde òde ní iṣẹ́ aláṣọ tuntun bàbá làbù ń ṣókòyè ètò tó ti wọnú ètò ẹ àmọ̀ ẹ ra wa. gbọ́lẹ̀sì gbọ́lẹ̀sì gbọ́lẹ̀sì. ṣàkóló lọ́kọ̀ ọ̀yà lóníṣẹ́ bàbá lẹ́kọ̀ọ́ bàtà fèlèfèlè. màmá fẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tá a ní ká wá gba ẹ̀bùn ẹ dákun ẹ jọ̀ọ́ wọ́n ti ń dóde yín ta ṣùgbọ́n tó ọba sínú àti náà gbẹ̀bùn tí wọ́n àwa ò lẹ́sẹ̀ lọ́rùn wọ́n ló lẹ́sẹ̀ ọ̀run ara rẹ̀ bí yóò ṣe mọ̀nù ẹni tí yẹ ṣe dáadáa fún alẹ́ mi ojú òní ti yín o kébè you surprise me oh my god iṣẹ́ yìí ò ní dàrú ayé ò ní gbòkú sílé iṣẹ́ rẹ̀ wọ́n sọ pé wọ́n ni yóò ṣe rí nù bẹ́ẹ̀ ni tèkejì wa náà lágbára elédùn wa títí ọjọ́ mẹ́ta mọ̀ pàdé mo yẹ̀ bá díẹ̀ ná.